ẹ kú dédé wòyí níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ ohùn mi orúkọ tèmi ni abilékọ mọ́tọ́lá babárìndé àṣírù àjíkẹ́ ni mí ọmọ wọn ní fìdítì yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu irú wọn máa ṣàpò ìyàkọ́ èyí tó já sí pé gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà a kò gbọ́dọ̀ gbàgbé àṣà àti ìṣẹ̀lẹ̀ wa eléyìí gan-an ló jẹ́ kí n máa kí yín káàbọ̀ sórí ètò àkàgbádùn lórí áàpù anchor níbi tí ó ti máa ka oríṣiríṣi ìtàn àròsọ yorùbá sétí wa fún ìgbádùn àti ìlọsíwájú èdè yorùbá ẹ wò ó kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun lọ bẹ̀ ọ̀gẹ̀ ẹjẹ́ pàdé ní gbàgede èdè àti àṣà ire o.